kó lè bàa jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ló lékè gbogbo ọ̀rọ̀ míì a sì ti mà ipò ṣeéṣe látàrí àti rélé yìí músẹ kẹmí wọ́n lọ sí i tàbá wa kú yẹn ajẹ́kọ̀ àkókò ṣahada àbí kó sì jẹ́ pé àjàjà ṣẹ́gun àwọn ò sí nínú ẹni tọ́lọ̀ ní kí ikú ọ̀pá àmọ́ wa sẹ̀mí rọ̀fẹ̀ẹ́ arroos táwọn ẹni tó lè gbé orí sókè nítorí ìjọ́tù wọlé rasulihi wọlé mọ́mìnì àgbéga ẹsẹ̀ tẹnìkan àfi t'Ọlọ́run àtànábì rẹ̀ àtàwọn olùgbàgbọ́ òdodo ìdí ni tó fi jẹ́ pé Islam gbà fún wa nítorí àtìlẹ́bà kópa nínú ogun gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe síwájú ká má wulẹ̀ kúkú gbáwẹ̀ ó túmọ̀ sí pé la ghuluwa wala tatarrufa wala tanattu'a fi ddin ìtayẹnu àlà àti eréka àríkúndá àṣejù kò sí nínú ẹ̀sìn ọlọ́run náà lọ́lọ́run ṣe ń sọ fún wọn pé wala tulqu bi aydikum ila tahluka ẹ má fi ọwọ́ ara yín ẹ má fi wá ìparun fúnra ara yín ń bẹ nínú àìfọwọ́ ara ẹni wá ìparun fúnra ẹni pé tá a bá lọ sójú ogun báwọn ká má sì gbà wẹ̀ ṣùgbọ́n tí ìmáàmù Daraqutni àti àwọn míì gbé jáde láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha tó sọ pé kharajtu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam min umratin fi ramadan فأفطر رسول الله صلى الله عليه وآله وسلم وصمت وقصر وأتممت e mo jáde rìnrìn àjò pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam nínú umrah kan tá anabi nínú ramadan anabi ọgbàwẹ̀ amemi gbaawe sallallahu alayhi wa sallam sì ń ṣe sọláàtì onírọ́kà mẹ́rin mẹ́rin ní méjì méjì mi ẹgbẹ́ alimami Daraqutni ló gbé jáde ọ̀nà tó sì gbà wá sahih ogunrege ṣùgbọ́n tó wá nínú rẹ̀ ghalat àṣìṣe ni o àṣìṣe ni imma alayha wa huwa nínú kọjá pé Àìṣà ló ṣe àṣìṣe yìí o ó nǹkan tó sì hàn jù ó tó hàn jù. nínú kọjá pé àṣìṣe yìí wọ́n ṣe lé Àìṣà lórí ni ẹnìkan ló sọ pé bẹ́ẹ̀ láìṣà sọ kìí ṣe Àìṣà ló ṣe eléyìí ni alayha nínú kọjá pé ẹlòmíì ló ṣe àṣìṣe yẹn lórí ọ̀rọ̀ Àìṣà aw minha àbí kó sì jẹ́ pé Àìṣà gangan ló ṣàṣìṣe yẹn kọjá pé irun tó ṣe Ibn Umar iná ló ṣe Aisha níbí ní ìgbà tí Ibn Umar sọ yìí pé i'tamara Rasulullah sallallahu alayhi wa sallam fi Rajab pàànàbì ṣe umra rí lóṣù Rajab faqalat Aisha wa dá Ibn Umar lóhùn pé yarhamullahu Aba Abdurrahman ọlọ́run ọkẹ́ Ibn Umar ti ṣe bàbá Abdurrahman. ما اعتمر رسول الله صلى الله عليه وآله وسلم إلا وهو معه لولدو النبي وسي عمره كان لي لا يجاك ابن عمر بك ولا النبي صلى الله عليه وسلم وما اعتمر في رجب قط ثم النبي وسي عمره لي لو رجب وسي عمره لي لو رجب أجاك راسي سبينا ني عائشة أنا سنبي تريد إليه àti pé gbogbo umra tá nàbì sallallahu alaihi wasallam ṣe nínú oṣù Dhul-Qa'dah ńlọsẹ o wa ma'tamara fi Ramadan qat ànábì ọ̀tún sí umra náà rí lóṣù Ramadan ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tí Aisha sọ òun náà ń kọ́ àṣìṣe ni gbàtí Aisha sọ pé ànábì sí umra kan lóṣù Ramadan èmi sì ń bẹ pẹ̀lú ẹ̀ sànábì sallallahu alaihi wasallam kò gbààwẹ̀ mi ó sì ń ṣe kọ́sù ṣùgbọ́n èmi nǹkan mò ń pè sọ̀láàtì mi sọ àṣìṣe náà ni gẹ́gẹ́ bí Ibn Umar ṣe ṣàṣìṣe lọ́hùn pànàbí ṣe umra rí Rajab bẹ́ẹ̀ náà ni Aisha náà ṣàṣìṣe ń bi pànàbí ṣe umra rí ní Ramadan torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam sọ pé umratun fi Ramadan ta'dilu hijja wa fi riwaya ta'dilu. حجة مع رسول الله صلى الله عليه وآله وسلم عمرة كانت أبا سنين رمضان وسديدك له حج إن أقبوا كان وسديدك له كين حج nígbà tí èèyàn jẹ́ alábàárín anabi muhammed sallallahu alayhi wa sallam pé lọ́dún tá anabi ṣe hajj ni wọ́n náà ṣe hajj. àwọn olùmọ̀wá ní tó bá ti di ramadan gẹgẹ bí hadithi ti ṣe ṣe wá lójú kòkòrò ká ṣe umra ọ̀pọ̀lọpọ̀ tó máa ń gbìyànjú àti ojú kòkòrò láti ṣe umra nígbà náà gan àrípàṣẹ jù ń torí àwọn aṣọ pé tó sọ ti ṣe sọ nínú hadithi kókó ntí Ibn al-Qayyim tó fi mú ọ̀rọ̀ yìí wá òun náà ni wípé àṣìṣe ń bẹ nínú ẹgbàá wa yẹn bó tilẹ̀ jẹ́ pọ́fẹsẹ̀ nílẹ̀ nínú kọjọ́ kan nínú àwọn ẹni tó gbà wá ló ṣàṣìṣe yẹn pa Aisha sọ pé ń nínú umrah tó ṣe nínú Ramadan àbí sì jẹ́ pé Aisha gangan fúnra rẹ̀ ló ṣàṣìṣe yẹn fẹ̀mẹ̀kọ́ àwọn èèyàn ń mọ́kàndínláwàá. àtàyọ kásá ṣiṣẹ. nǹkan mìíràn sì tún bẹ tó tún fẹ́ tọ́ka sí tó fi mọ́ àdéhùn yìí wá òun náà ni pé anabi sallallahu alaihi wa sallam tó ṣeé ṣe káyí pé òun ṣùgbọ́n ẹnìkan nínú àwọn tó tẹ̀lé eléyìí ẹsẹ̀ nǹkan kan ti tọ́ka sí rẹ̀. débi pé ní ọjọ́ tí ànábi sallallahu alaihi wasallam sọ fún àwọn sàhábà yìí kíkún sínú tó ń bẹ lọ́nà mẹ́kà tí wọ́n sọ fún pé àwọn èèyàn ti rẹ̀ wọ́n gan o ó sì sọ fún wọn pé ẹ sọ fún wọn kún sínú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbọ́ wọn kọ ti ìkún sínú tí ànábi sallallahu alaihi wasallam wò sọ ń gangan fún rárá rẹ̀ tó fi wá gba igba milk lórí so bákan náà wọ́n tó ń tọ́ka sí pé àdìsí yìí gangan alára nínú àṣìṣe tó fún wa ń bẹ̀ ó náà lọ́rọ̀ yìí pé anabi sallallahu alaihi wasallam ń ṣe kọ́sù èmi ń pè sọ̀lá tá a lẹ́ni náà tá anabi sallallahu alaihi wasallam ń tí wọ́n mọ̀ pè sọ̀lá pé kìnnì. kọ́dà Uthman radiyallahu anhu tó ṣe wípé ìgbà tí ó jẹ khalifa. ó pé sọláàt ní mash'ar al-haram àbí mash'ar al-hajj ní mina muzdalifa arafa uthman kọdáwò lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam wọn nígbà tí anabi sallallahu alayhi wa sallam kú tán tóun di khalifa. ló tó ṣe báyìí wa innama fa'ala dhalika mu'awwila ó ṣe bẹ́ẹ̀ ní lẹ́ni tó ṣe pé ọgbọ́ sábẹ́ túmọ̀ kan kìí ṣe kó ṣe bẹ́ẹ̀ takuta nabi wa sallam a sì máa pé kìí ṣe nìkan ló ṣe Aisha náà ṣe bẹ́ẹ̀ rí tó náà ń pé sọ̀láàt nígbà tó hajj. so báwo làná bí ó ṣe ṣe tí wọ́n mọ̀ á pé sọ̀lá torí pé a kì í mọ iye ẹ̀sọ́ ju ẹ̀sọ́ lọ anábì tọ́lọ̀ ń fẹ́ sìn rán ni ní tí bá ń ṣe làwọn náà gbọ́dọ̀ ṣe kí ni làwọn náà gbọ́dọ̀ máa ṣe. wọ́n ní kò sí nínú ìlànà anábì sallallahu alayhi wa sallam taqdiru al-masafati allati yuftiru fiha as-sa'imu bihaddin anábì ọ̀la yìí rìn téèyàn lè rìn téèyàn ó fi di pé èèyàn lẹ́tọ̀ọ́ sí kéèyàn ó sínú. Si kọ́má kọ́má ṣe gbà wọ̀ ọ̀sọ́ tó bá tó báyìí a sì ti rí náà gẹ́gẹ́ bí a ṣe ń ti sọ̀lẹ́ à gbogbo àwọn ọ̀rọ̀ tó wá lórí pé ibo gan-an lèyìn ó rìn dé àbí gbèrò lọ tí ó fi lẹ́tọ̀ àti gbogbo ìtàn gbà wá lórúkọ pé ti wá àti rí pé gbogbo ẹ̀ ń kọ́ kó fẹsẹ̀ Muhammad sallallahu alaihi wasallam èyí tó fẹ́ dàbí ẹni kó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni ọ̀rọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma tó ti ṣe àpèjúwe wípé arba'atu burdin òun náà ni thalathatu farasikh thalathatu farasikh wal arba'atu burd so wípé ìgbà tá a bá àjò arba'atu burdin burdu sì jẹ́ salasatu farasikh bàtà bá rìnrìn àjò arba'atu burdin bàrídù kan jẹ́ salasatu farasikh so gbogbo ẹ̀ tá a bá ṣírò rẹ̀ sí mile ó jẹ́ forty eight miles ọ̀rọ̀ tí ibn abbas sọ yẹn tó jọ bí ẹni pé àdó anabi sallallahu alaihi wasallam ló ti wá yẹn kò fẹsẹ̀ rìn lẹ̀ dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam fathabata bidhalika annahu mawquf tó bá sì jẹ́ mawquf ọ̀rọ̀ ibn abbas sàábẹ́ mi náà tún sọ̀ńtọ́ takò sàábẹ́ mi náà tún sọ̀ńtọ́ takò tó lẹ́yìn náà a sì mà nínú usulul fiqh kéńgbà tí ọ̀rọ̀ tó pọ̀ bá wá látọ̀dọ̀ àwọn sàhábà táwọn ọ̀rọ̀ yẹn sì takora wọn tí ọ̀jọ́ra wọn a lè fi ọ̀rọ̀ ẹnìkan káàtì síwájú tẹlómìn ká fún lọ́lá lórí tiẹ̀ illa bi wujudi dalilin khariji àyàfi pẹ̀lú ẹ̀rí mi tí ó wà láti ta sọ pé yóò fún tẹ́lẹ̀ yìí lágbára lórí tẹ́lẹ̀yìí nínú eléyìí kò sì sí sọ ìdí nu a fi sọ pé a padà sí di al-urfu wal kí ni àṣà àwọn èèyàn eléyìí tó ṣe yí pé wọ́n máa lò fún ìrìn àjò tí wọ́n ìgbà irin mélòó ló rìn bóun níbi tó ń lò ó ṣe jìnnà tó a sọ pé lágbájá kò travel lágbájá ní ìrìn àjò sọ ẹ̀yin náà mọ̀ pé inú àṣà àwọn ibìkan àtọ́kítọ́ bá lọ bẹ̀ nígbà tí lọ sí oko wọn ò ní sọ pé ó rìnrìn àjò àwọn ibìkan sì ń bẹ tó yẹ pé afọ́jú gan mọ̀ pé ìrìn àjò ni tó ǹjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa a jẹ́ yí pé àwọn nǹkan tá a máa lò nu láti fi mà yí pé lágbájá rìnrìn àjò àbí kó rìnrìn àjò ẹ sì mà yí pé lápèjúwe nìsín tí èèyàn bá lọ sí gàǹbàrí mẹ́ẹ̀ wọ́n sọ pé rìnrìn àjò rìnrìn àjò báwo. màtí èsì kíkọ ọmọ tí ń ṣe pé yé wa ọ lọ sódò ọba àjò nìyẹn ọba sọ ibẹ ní ọ̀bọ̀ sí gbogbo bẹ́ẹ̀ wọ́n wọn pe léyìn ní àjò irin tó rìn nẹsẹ̀ gbogbo èèyàn pátá sọ pé ni lágbájá ṣe kí ni lọ sọyọ àti lágbájá lọ síbàdàn lọ sọyọ. lágbájá rọ̀yọ̀ àti lágbájá rí ìbàdàn ṣé bákan náà ni kì í ṣe bákan náà torí kọ́ ọ̀rọ̀ yọ ọ̀hún náà kọ̀ lọ títí jàre ń bẹ̀ nítòsí ń bẹ̀ ni mo rò pé yé wa sọ gbogbo eléyìí lọ́ọ́ máa wò gbàtí bàbá wa wò pé á ibi hm, ọ̀nẹ́sẹ̀ o irin ni o àbí òye wa tọ̀ ìwọ lọ́ọ́ máa bira rẹ léèrè ìtọ́kàn rẹ bá balẹ̀ sí because tó bá máa máa. tọ́n lọ sí kọ́sùrù kọ́sùrù kọ́sùrù kọ́sùrù níbi tí ọ̀lẹ́tọ̀ sí kọ́sùrù wọn àròjọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm. ó sì gbọ́dọ̀ gbégi dínà àti jàǹfààní ìdẹ̀kùn tó lọ́wọ́ bá ṣe fún ọ nítorí pé ọba jẹ́ e, aláhọ̀bóró aláhọ̀kangun alágékangun bí kí wọ́n lọ kánú nísìnyí kó tún ní kí ẹ sẹ́rìn àjò àṣejù ti bọ́ọ̀nù eléyìí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ anabi sallallahu alaihi wasallam kò fi gbèdéke kan lélẹ̀ wọn ò tiẹ̀ mú ẹgbàá wa kan tó fẹsẹ̀ rìn lẹ̀ wá pé ó dìgbà tá a rìn bá tó rìn tó báyìí torí ẹ wọn ní Dihya ọmọ Khalifa al-Kalbi èyí tí màlàíkà Jibril máa ń wá láwòrán rẹ̀ ìgbà tó bá mú wahyi wá fún anabi sallallahu alaihi ó máa ń wá láwòrán Dihya al-Kalbi wọ́n ló rìnrìn àjò thalathati amyal ìrìn tí ò ju mẹ́lì mẹ́ta lọ ó sì ṣe al-fitr kó tọ́ wa qala liman ó sì sọ fẹ́ni tó gbààwẹ̀ lọ́jọ́ náà qad raghibu Muhammadin. sallallahu alayhi wa sallam àwọn eléyìí ti tàpá sí ìlànà anabi sallallahu alayhi wa sallam pàtẹ eléyìí náà ṣe jù náà ni gbọ́dọ̀ anabi náà ti sọ pé tó bá rìn ní three mile mo pé yé wa nítorí pé ńgbà mi tẹ́yìn bá ti gbọ́rọ̀ ọ̀ wá wo wọ́n ma wọ́n fi darúgúdù lẹ̀ nǹkan tí dìhíyá náà sọ ń bẹ̀ ń gbọ́dọ̀ anabi náà ti sọ pé tó bá tó three mile mo pé tó o bá kọ̀nsídà máìlì mẹ́ta nírìn àjò a lè ti torí rẹ̀ mọ́ gbààwẹ̀ àlọ lásán nù three miles àbọ̀ náà ńkọ́ three miles a jẹ́ pé àtàbárin ah, máìlì kan náà ńkọ́ alẹ́ láti sínú torí pé ànábì ó three miles mo rò pé yé wa ṣé wọ́n dé híyá náà sọ pé máìlì kan gbàtọ́ sọ pé wọ́n yapa sí súnà ànábì súnà ànábì nínú tó ṣe yẹn mo rò wa. sunna anabi ni kékeré gbáwẹ̀ lórí ìrìn àjò làákín nínú àtàyìn tí wọ́n ń pe three miles nírìn àjò kò yé wa because kìí sànàbì náà ló ṣe nǹkan nìsín kìí sànàbì ló se nǹkan nìsín ọ̀kan náà sọ̀hábà ni a sì rí pípọnu sọ̀hábà tó yẹ pé àgbọ́yé tiwọn àti tí wọ́n ṣe ṣe kínni ọ̀tàkùn eléyìí tẹ̀lé ìtumọ̀ sí pé yẹn kò ẹ sì lọ dimú sẹ́yìn máa ń kọ̀wé. tí wọ́n bá ń kọ generally níwájú ẹ wàá ní option tó pọ̀ wàá rí èèyàn bíi fifty tó sọ̀rọ̀ oríṣiríṣi ó rí kọ́ select ni ètò bá bá ní tí wọ́n fẹ́ mu ló mú wọn pé yé wa gbogbo yòókù bí gbà tó rí ni ṣèyí tó bá ẹ̀jẹ̀ Ibn Qayyim mu níbí mo rò pé yé yín ló mú tẹ́lẹ̀ yìí kò túmọ̀ sí kọ́ wa máa ń gbé ah, Ibn Qayyim kí ni à ah, olùmọ̀ agbá o <laughs> so ṣùgbọ́n ń bì báyìí ètò tó ṣe déédéé ní tó ń fẹ́ ló mu àìmọye ọ̀rọ̀ lọ́wà so ṣùgbọ́n ètò ṣe déédéé ní táwọn fẹ́ ń bì làwọn mú un. tọ́ wọn làwọn sọ̀hábà tó má ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn á máa sínú wọn ti bẹ̀rẹ̀ sí ní jẹun láti gbà tán ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn ò ní sọ pé ó dìgbà táwọn bá kọjá àwọn ilé wà nínú ìlú. ẹni pé láti ilé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sínú ni kò sẹ́ni tó ta pé léyìí under condition kọ́ dájú pé àjò náà lódodo wa ní ìsìn mọ́ sọ pé màá travel lọ́la màá travel lọ́la ṣé látàárọ̀ yìí náà nítorí a máa jẹun bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn o àìmọye a tá ṣe kọ́ pé ní lọ́mọ́ ẹ̀tọ́ á ní láti máa kíkẹ́ máa wọ nǹkan mo fẹ́ lọ tẹ́lẹ̀ ni mo fẹ́ travel tẹ́lẹ̀ ni o ẹ́ mo fẹ́ travel tó ti wá travel fi jẹ́ àwọn ò lọ wọ́n sọ tó o bá gbèrò láti travel lọ́la ó sùn pẹ̀lú àníyàn pọ̀ gbàwẹ̀ náà ni eléyìí ló dọ́gba wàá sùn pẹ̀lú àníyàn pọ̀ gbàwẹ̀ ọ̀ wàá ní bẹ̀rẹ̀ sí ní jẹun lọ́sàn-án àwẹ̀ àfìgbà tó à ń torí pé wọ́n ní mélòó mélòó nínú nǹkan làápá ṣe tọ́lọ̀ ò ní já ṣe àìmọye nǹkan láì sí ipá ṣe tọ́lọ̀ ò mú wa ṣe tẹ̀lé ìtumọ̀ sí pé o lè ti dà níyàn pọ̀ gbàwẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ̀ ọ́ kádàrà pé ó rìnrìn àjò lọ́sàn-án jọ kọjá wẹ̀rẹ̀ ìwọ́n sì lè máa gbèrò pé rìnrìn àjò kọ́lọ̀ wọn pò ní lọ́ọ̀bì kan ọ̀ wá sùn pẹ̀lú pọ́gbàwẹ̀ ọwọ́ ají òkè oúnjẹ mẹ́lẹ̀ tó ẹni tí wàá gbé yín lọ wá sọ pé mọ́tò láńsẹ̀nsì ń sọnù òun ò sì lè wọ̀nà láì ní láńsẹ̀nsì òun ń bẹ̀rù road safety. òrùkọ ẹgẹ́ tiẹ̀ ni wọ́n bá wẹ̀ kí á o sì ti mú mi mọ́gbà rẹ̀ o ti mú mọ́ ṣe kínní ah, ah, ṣé pé ẹ̀yin ọgbà rẹ̀. so eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́rù. wọn làwọn sọhábà sì máa ń sọ yìí pé sunna anabi sallallahu alaihi wasallam pé kọsẹ̀ dìgbà táwọn bá bọ́ sí ẹ̀yìn odi ìlú káwọn tó sí ní jẹun a sọ yìí pé bá dájú kí rìnrìn àjò nìyẹn tí ò bá dájú tó bá jẹun eléyìí jẹba so ẹ̀yìn eléyìí wọ́n á mú àwọn tó jẹ́rìí sí wa pé wọ́n sọhábà àtìgbà máa jẹun kò sí wàhálà àti sọ wípé. So, nígbà tó o bá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn tó dájú ìgbà náà ló tó bẹ̀rẹ̀ sí ní jẹun eléyìí jẹba tó eléyìí túmọ̀ sí pé wọn náà láyè ìsìn ló travel so tí wàá dé gáràjì wọ́n ti rẹ wọ́n ti bọ́ọ̀dù rẹ so o sì ti jókòó lórí àga tó ti yẹ kó o so lọ́wọ́ ha bẹ̀rẹ̀ sí ní jẹ meat rẹ àbí búrẹ́dì àbí kìnnìkan bẹ̀rẹ̀ sí so sẹ́mi kó àwọn èèyàn tó máa ń wọ̀ ń gbà wọn wọ́n mọ̀ pé irú bàbá yìí ṣe kí wọn náà lè sọ fún yìí bá jẹ́ mùsùlùmí nù wa wípé ńgbà tó ti dájú pa ń lọ àbí èyí wa tó a lè máa jẹun láti sìn ó tún ṣe wọn láǹfààní. so yàtọ̀ sí léyìí tó bá yí pé airport lọ lọ o ti confam ipò kọ̀ọ̀rẹ́ ń bẹ ẹni wọ́n sì ti fún ọ ní boarding wọ́n tó ti gbé ọ lọ so ọmọ abẹ lọ́nkọ́lọ́ mẹ́jọ àríjàkulẹ̀ wọ́n wa especially ní Nigeria level sọ̀tọ́ ẹ pé wọ́n fún pass kò túmọ̀ sí pọ́ùn lọ́ọ̀fì kankan bàálù létí fò tí wọ́n máa retí rọ́ pé wọ́n fẹ́ pè yín wọ́n fẹ́ pè yín so irú eléyìí èèyàn gbọ́dọ̀ risk Nigeria ń bì kódà tó ọba tó jókòó nu bàálù ọgbọ́dọ̀ risk ẹ̀ ẹ eh, wọ́n ó yẹ́sẹ̀ yẹn máa wà lórí àga náà pé ah, ṣé ìwọ ni Mustapha ẹnìkan fẹ́ rí ọ ẹnìkan fẹ́ rí ọ tí wọ́n bá ti lè mú ọ jáde ń wọ ọ̀wọ́ ma ẹsẹ̀ lọ àbí náà ok ẹ máa ẹ máa bá ti tàn ọ jáde báyìí lómi lórí àga eléyìí ń bí nínú ìlànà rẹ pé a máa yọ lẹ́ni tó wà lórí ajọkwe kò sí tó burú kọjá yìí pé ń bẹ lára wa nígbà tá alifájàrí yọ ṣùgbọ́n ẹ ṣàkíyèsí o kìí ṣe pé lẹ́yìn ìgbà tá yọ ni jánábà di tiwa o ti wà but ó wẹ̀ títí tí fi yọ ó túmọ̀ sí pé tòun ti jánábà lọ jẹ sàárì a sì máa ń nu súnà anabi sallallahu pé ńgbà tí máa ń bẹ lára rẹ tó wàá sálò àlà jánábà ń bẹ lára rẹ o tún fẹ́ padà báyàwó rẹ lò pọ̀ wàá tún ṣe kíni wàá ṣe àlò àlà. tẹ́lẹ̀ ìbáyé wa jama eléyìí túmọ̀ sí wípé anabi sallallahu alaihi wasallam a máa ní jánábà lára tí ó sùn báyìí sì máa kókó tó sùn yọ sálò àlà sẹ́yìn máa ń ṣe bẹ́ẹ̀ naam inṣọ́ọ̀lá abẹ́rẹ́ sí ṣe bẹ́ẹ̀ fa so tánàbí sallallahu alaihi wasallam bá ní jánábà lára kì í sùn pẹ̀lú jánábà tí ó lè wẹ̀ yóò ṣe kíni yóò sálò àlà anabi máa ń jí sáyé láàárọ̀ pẹ̀lú jánábà lára nínú oṣù ramadan ajá yìí pé pẹ̀lú jánábà yẹn náà ló jẹ sàárì sòkò wá wẹ̀ títí tí alifájàrí fi yọ màtá alifájàrí yọ anabi sallallahu alaihi wasallam tó wẹ̀ ẹnìkan á pé ìgbà wọn àtúnṣe sọláàtù fẹjìrì nígbà tó ṣe pé ẹ̀yìn gbàtà alifájàrí yọ ìní wọ jánábà kódà tún jẹ́ oyè ọ̀ tó bá wẹ̀ jánábà tán gbàtà alifájàrí yọ yóò tún ṣe rakàtà. alifajr sẹlẹ̀ ìtumọ̀ sí pé ńgbàtà ti pe sọ láti tan kìí sẹlẹ̀ náà láàmà sí kọ́mà bí ẹni tí wọ́n ń lé mo rò pé yé wa ó túmọ̀ sí pé ọ̀rọ̀ àfi àsìkò díẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith Aisha radiyallahu anha ó nígbà tó lùpèpè bá pèpè fún ìpèpè alákọ̀ọ́kọ́ ní sọlá ti lẹ́yìn ìgbà tí alifẹ́jọ bá ti yọ anábì máa ń dìde ó máa ń ṣe lẹ́yìn náà ni wá lélẹ̀ lélẹ̀ títí tí olùpèpè fún sọlá tó fi ṣe kọ́mà yóò fẹ́ gbẹ́ lílẹ̀ títí tí olùpèpè fún sọlá tó fi ṣe àlè kọ́mà ẹ sì mọ̀ pé àti sàlàyé rẹ̀ ní bíbá yìí. ìjẹ́ tó bá yé wa ó túmọ̀ sí pé obìnrin náà tó ń ṣe nǹkan oṣù ńkọ́ nǹkan oṣù wà lára rẹ̀ ọlọ́run anìkọ́ ní kó dá lóru gbà tí nǹkan oṣù dá lóru kò tí ì wá wẹ̀ tálífàjàrí fi yọ tí ó gbàwẹ̀ ọjọ́ àbí òní yọ gbàwẹ̀ dáadáa pàtó bá ti dá lójú pàlùfà nǹkan oṣù ti dá yọ dá níyàn pé wọn gbàwẹ̀ yọ dá níyàn pé wọn gbàwẹ̀ àyíwá wẹ̀ tálùfẹ́dàrí fi yọ kò dínà kọ́ gbàwẹ̀ yọ máa wẹ̀ lẹ́yìn ìgbà tí àlùfẹ́dàrí yọ tó bá jí torí ẹ̀ tó máa fi ń ṣe skills tó ń fi ń jáwẹ̀ níwọ̀n arábìnrin tó ṣe pẹ́jẹ́ rẹ ti dá látàlẹ́ it is not an excuse o ọ gbọ́dọ̀ gbàwẹ̀ so wàá ti dàníyàn látàlẹ́ gbàtílẹ̀ bá sì mọ̀ wàá ṣe kínni wàá wàá wẹ̀ ó túmọ̀ sí wípé alḥadath akbaru la yahulu duna nàcẹ́kọ́dì níyẹtì sọ̀m ẹ̀gbin ńlá kì í kọjú náà ká lè dàníyàn paṣẹ àwẹ̀ jẹ́nẹ́bà ń bẹ lára hadath akbar kì í dínà ká dàníyàn haidu ń bẹ lára ó ti wá dá àmọ́ àti ìwẹ̀ pé dínà kádà níyàn ó túmọ̀ sí pé àníyàn la hajata linniyati ila tahara at-taharatu laysat shartan li ìmára kìí ṣe májẹ̀mú tí máa jẹ́ ká níyàn lálàáfíà o táàpẹ́ gbà tó ṣe pé èntì wẹ̀ kí n lè dàníyàn àníyàn sì ń bùkátà àmàrà níbo ló tún ti rìn eléyìí anabi sallallahu sallam inú oṣù ramadan yuqabbilu ba'da azwajihi wa huwa sa'im ó máa ń fẹnu konu pẹ̀lú apá kan nínú àwọn ìyàwó rẹ̀ nígbà tó wà nínú sọ́ọ̀ àti ń ó máa ń kíìsì apá kan nínú àwọn ìyàwó rẹ̀ tó eléyìí túmọ̀ sí pé àfètèkètè kò bá àwẹ̀ jẹ́ o àbí òye wa so ṣùgbọ́n wọ́n ní wọ́n fẹnu kónú wọ́n fẹnu kónú oríṣiríṣi ni fífẹnu kónú tàwọn ẹni tàwọn alápọ̀nlé tẹ̀wọ̀n ká nàbí sallallahu alaihi wasallam lọ́gá àwọn abiyì ọ̀gá àwọn alápọ̀nlé ṣe irú eléyìí àmẹ́fẹ́nu kónú òun akótó rẹ̀ dá sí ọ lẹ́nu ọmú wọn náà kótó rẹ̀ ọ̀há sí lẹ́nu òun náà gbé mi kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn náà rí àwẹ̀ ti bàjẹ́ kíákíá itọ́ rẹ ẹ̀ itọ́ so eléyìí bó ṣe anabi sallallahu alaihi wa sallam ó fi káfẹnukónú pẹ̀lú ìyàwó ẹni nígbà tá à ń gbààwẹ̀ ó fi wé al-madmadatu bil-ma' ó fi wé fífomi yọnu sẹ́mi kó àlè fomi yọnu àbá àlè fomi yọnu nu Ramadan ṣùgbọ́n wàá sọ̀rọ̀ rẹ gidigidi èsì bó ṣe máa da mi sọ̀hún yá nígbà tí o sí Ramadan lọ́ọ̀dà sẹ́nu nínú Ramadan nítorí tómi bá ti lè yọ gẹ̀rẹ̀ tó bọ́ sọ́nà ọ̀fun kí ló sáwẹ̀ ń ha ìdínú táwọn àbí sallallahu alaihi wasallam sọ pé wọn baligh falastinshaq illa an takuna sa'ima wá fa omi sí mu dáadáa nínú àlùwàlá rẹ àyàfi tó bá ti kú ń gbààwẹ̀ eléyìí túmọ̀ sí wípé ńgbà tá a bá ń gbààwẹ̀ tá a bá fa omi sí mu dáadáa tómi bá ti bẹ́ẹ̀ bọ́ sínú ọ̀nà fún wa àwẹ̀ ṣe kí ni ó bàjẹ́ nu torí tí ò bá túmọ̀ sí pọ́ bàjẹ́ ànábì bá ti sọ pé illa an takuna sa'ima torí pé al-istithna huwa ikhraju ma lawlahu la dakhala tí o bá sí iláyùn àbá tí mọ̀ yìí pé ti Ramadan yàtọ̀ níṣẹ́ làbá kan máa fami sí mu dáadáa Ramadan ń bẹ Ramadan ò sí tí wọ́n ní sọ́ra nínú Ramadan torí tí omi bá lè ṣe kínni tó bá lè bọ́ sàn ó túmọ̀ sí pé àwẹ̀ bàjẹ́. tọ́ wọ́n ní Umar radiyallahu anhu. olówó abánabi sallallahu alaihi wasallam ó ní parun dé o mo sì kó parun báyà a èyí ti rí ó ní mo kíìsì ìyàwó mi nì ní ọ̀sán anabi sọ pé ọ̀rọ̀ ayìtàlẹ́wò tẹmọ̀mọ́p sọ fún mi tó bá ṣe pé yíyọnu ló fún mi yọnu ńkọ́ táwọn ẹ̀rẹ́ ọ bàjẹ́ ó ní kò ní ó ní ni. sọ eléyìí ẹ rí fi nǹkan wé nǹkan àwọn sọ pé kì í nítorí pé anabi sallallahu alayhi wa sallam la hajata lahu ila al-qiyas anabi òbúkátà qiyas àwa akpóróntù tá a dé lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwọn là ń bùkátà qiyas sọ̀ṣùgbọ́n ru eléyìí àti ru eléyìí àti ru eléyìí a máa ń pè wọ́n ní dalilul qiyas ẹ̀rí nù lórí pé qiyas lè jẹ́ hujja ẹ̀rí ni lórí pé qiyas lè jẹ́ hujja kí wọ́n fi wé kí kíkí ìsìyàwó wọ́n fi wé yíyọnu tí yíyọnu ọba ti bàwẹ̀ jẹ́ ajẹ́ pé kíkí ìsìyàwó náà bàwẹ̀ jẹ́ ẹ̀yin náà sì mọ̀ pé kìí ṣe gbogbo yíyọnu ni ọba àwẹ̀ jẹ́ sá tó o bá da mi sẹ́nu sá tó o sì gbé mi sá kí ló ṣẹlẹ̀ àwẹ̀ bàjẹ́ nu ó kí ìsìyàwó rẹ̀ ó kótó rẹ̀ ó gbé mi kí ló sáwẹ̀ rẹ̀ ó kí ìsìyàwó rẹ̀ lọ́ba tọmọ ní ìsara bí ìtọ̀ kí ló sáwẹ̀ rẹ̀ tó lọ́ọ́ mọ̀ so a sì ti mọ̀ pípẹ́ ẹgbà wa tí wọ́n sọ pípẹ́ Aisha ni anabi máa ké sí òun kíní kan gbà tó wà nù àwẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ wọ́n ní kò fẹsẹ̀ rin lẹ̀ sọ̀rọ̀ anabi ò sì láàrin bàbá arúgbó àtọ̀dọ́ ọba àjà arúgbó ọba àjọ̀dọ́ you are free to kiss your wife while you are fasting but you have to take care of yourself. mo rò pé yé wa kíìsì la kíìsì la bá tó ara àwẹ̀ ti lọ bá o. ó ti lọ síbi tó ti wá tó ń torí pé ń bẹ náà fuqaha man farraqa bayna ash-shaykh wa shab àwọn tó ní àgbàlagbà lè kí ìsìyàwó sáwọn ara wọn ń sáná charge so anabi wa ò sì ṣe yàtọ̀ sáwọn ó ṣe yàtọ̀ a ṣe yàtọ̀ láàkín sọ ara rẹ sọ ara rẹ wọn ò bá máa gbé sọ ara so ìjọ tó lè wa báwọn ó túmọ̀ sí pé ntọ́lọ́ bò sí léwọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ sí ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ sí léwọ̀. ìlànà anábì sallallahu alaihi wasallam tún ni pé bá gbàgbé jẹun bá gbàgbé nínú kò ní san padà o eléyìí ni ìlànà anábì eléyìí imam muslim àtàwọn míì gbé jáde tọ́ka sí i pé فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه ẹni tí ìgbàgbé bá mú jẹun àbọ̀ bá mú mu mi nígbà tó ń gbáwẹ̀ kó máa báwẹ̀ rẹ̀ lọ òsín tó sáwẹ̀ rẹ̀ nítorí pé ń ṣe ló wu ọlọ́run láti fún lóúnjẹ yẹn jẹ ó sì wù láti fún lómi yẹn mu. mo rò pé yẹ wa however tó bá ń rí tẹ́nìkan jẹun nínú Ramadan tí gbàgbé mu ti ń jẹun àwọn ò gbàgbé sáàsọ pé ẹ fi ilẹ̀ ọlọ́ọ̀ni ń fún lóúnjẹ ọlọ́ọ̀ni ń fún lómi rárá àní fi ilẹ̀ ọ tọrọ ọlọ́ọ̀ni kéne ká máa kọ ìbàjẹ́ fúnra wa man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa'in lam yastati' fabilisani fa'in lam yastati' fabiqalbi so mo rò pé yé wa so kò nídìí kó ọlọ́run bẹ̀rù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. so ẹni tó gbàgbé nìyẹn o yàtọ̀ sẹ́ni tí máa máa jẹun ẹni tí máa máa jẹun òun kàbùkù ni mo rò pé yé wa òun kàbùkù adúrò rẹ ọgbà rẹ a'udhu billah èèyàn tí yẹn bá rí èèyàn ṣòbó ń rí èèyàn mo rò pé yé ọ òun nìkan máa pé júmùlà yòókù tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin lọ́dọ̀ ìmáàmù wa Malik rahimahullah àwọn ni tó bá gbàgbé jẹun tó bá gbàgbé mu mi yẹs kọsẹlọn wàlàkín àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ yóò san padà wọn láwẹ̀ rẹ̀ ti bàjẹ́ yóò san padà ọfàáyé ni pé kò ní san padà torí pé lẹ́jìtì hẹ́ẹ̀dẹ̀ máa nà ní ìgbà tẹ́rì bá wà lọ́dọ̀ ọlọ́run àbí lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kò sáyè fẹ́ nìkankan láti tún máa kíráàkì orí rẹ̀ pé mo fẹ́ gbìyànjú tí ó tako nítorí wa látọ̀dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anabi muhammed sallallahu alaihi kí ló dé kéésò ni wọ́n sọ̀kọ́ jẹun gbà tó yẹ pé gbàgbé ló fi jẹun àbí òye wa torí àwọn sọ pé ọlọ́run ló fún lóúnjẹ ọlọ́run ló fún ní omi mu torí rẹ̀ bó làwẹ̀ rẹ̀ ó sì wá bàjẹ́ ní tí èèyàn bá ṣe ni máa bá àwẹ̀ jẹ́ ní tí èèyàn bá ṣe ló máa ń ba àwẹ̀ jẹ́. ìdí inú tó yẹ pé tí èèyàn bá gbàgbé sọ̀rọ̀ nínú sọ́láàtì sọ́láàtì rẹ̀ bàjẹ́ o nítorí pé ọkọ lọ sọ̀rọ̀ ìgbàgbé ló ṣe kí ni ló mú ọ sọ̀rọ̀ mo rò pé ẹ̀ ń fura báwọn ok ọgbàgbé ọgbàgbé fọ́ gíláàsì mọ́tò mọ́tò tá a sọ pé ìwọ kọ́ lọ fọ́ ìgbàgbé lọ fọ́ nítẹ̀yìn ọba ṣẹṣẹ wọn èsì ibi àjẹpé mr ìgbàgbé láàmú awáká ṣé bẹ́ẹ̀ ni. rárá o wọ́n rọ̀ ni o torí kéne ẹ gíláàsì bàbá yìí anígbàgbé ni ìgbàgbé o ni ó jẹ sanwó ẹ̀ ẹ̀tọ́ tèèyàn yàtọ̀ sí tọlọ́run níta fẹ́ kásàkíyèsí nù ẹ̀tọ́ tèèyàn wọ́n máa sórí pé àánú ìkẹ́ àánú gbogbo nígbà ń bì ká tó pé kìyàmù àbí òye tẹbárẹ nìkan tí wọ́n yàn jẹ tí ó sì se nǹkan kan wàláì kò rí kò lè se nǹkan náà ni kò ni torí pé tó bá lòun ṣàforíjì gan lọ́mọ èèyàn lẹ́bù yóò tún máa rò pé hàn òun náà àbí ẹ̀kọ́ ni sàmọ́ yóò tún máa kira rẹ̀ mọ́mọ́ tí mo ṣàforíjì mọ́mọ́ tí lásán kọ́ làwọn ẹgbẹ́ ọgbà ẹ̀wọ̀n kún sẹ́wọ̀n pé ń gbẹ̀sán náà ni àbí ẹ̀kọ́ ni lásán kọ́ lẹ́rìí ti detention àwọn ọlọ́pàá téèyàn kún bẹ̀ jantirẹrẹ kí ni fà ó lè yàn mí jẹ gbé tò eléyìí túmọ̀ sí pé mo gbàgbé ni mo ṣàṣìṣe ni kò burú ńgbà ń bá rọ ọkọ léyìn àlẹ́vù yọ gbẹ̀tọ̀ rẹ̀ àbí onígbẹ̀tọ̀ rẹ̀ yọ gbẹ̀tọ̀ rẹ̀ kọ́ sọ́ra rẹ̀ o. ìyẹn ni pé ń tọ́lọ́ ò lè máa gbé wá pé after all ọlọ́run gan tẹ́yìn bá gbàgbé ọlọ́ọ̀mánu tá a lọ sẹ́ nísìn ẹ̀yọ́ ọgbàgbé fọ́milétí sẹ́yìn pé ah etí mi mo rò pé yé sẹ́yìn <laughs> máa ń bẹ after ni ah òun náà lè gbà kí n mùsùn ọmọ èèyàn bá ṣe rí nù ẹ máa mọ̀ yín pé tiwa wọ́n má lórí pé ń gbẹ̀tọ̀ mi wa sọ́lọ̀ wọ́n má lórí kékeré ni àánú ìkẹ́ àmójúkúrò ìdènà tó fi jẹ́ pé ìwọ rẹ tó o ti kùnà láti tọrọ aforijin láàrin rẹ sọ́lọ̀ ní ìtọ́ bá ṣe láàrin rẹ sọ́lọ̀ tó bá gbé yàn ń sùn lọ́wọ́ jẹun lọ́wọ́ mú gbó làwẹ̀ rẹ̀ kò sí nǹkan kan tó ṣe torí pé lẹ́yìn ẹni tó ti sùn rúfìá anhul qalb wọn ò ní kọ́ ẹsẹ̀ rẹ̀ sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́bi tá a dùn ònú lónìí yìí báyìí ó yé wa báyìí ike tí yẹn bá gbàgbé jẹun àbọ̀ bá gbàgbé mu mi ta ló fún lóúnjẹ ta ló fún lómi ṣé ó àwẹ̀ yẹn padà ókè tó bá máa máa jẹun kọ́ àwẹ̀ yẹn ló bàjẹ́ àwẹ̀ ni ó san padà kò ní ṣe kàfàrà torí pé kàfàrà ń ṣe ló wá lórí bíbá obìnrin lò pọ̀ lọ́sàn-án Ramadan lámàmàṣe asun ti mọ̀ pé lànà anábì sallallahu alaihi wasallam ni pé ajítò ń ti jánábà lára kọ̀kọ́ dínà kagbàwẹ̀ limadha nítorí wípé àníyàn sọ̀wọ́n kò bùkátà ìmára. bẹ́ẹ̀ náà lobìnrin tó ṣe wípé nǹkan oṣù dá lára rẹ̀ nǹkan oṣù ti dá kálífàjàrí ó tó yọ ó lè dá níyàn láì ti wẹ̀ so kọ́ máa wá wẹ̀ lẹ́yìn ìgbà tí àlùfàjàrí yọ. bákan náà sì mọ̀ pé lánàá anábì sallallahu alaihi wasallam ni pé kò fi iye distance kan lélẹ̀ wípé ńlá tó láàlá níyàn pa afẹ́rìn ká tó láǹfààní àti máa gbáwẹ̀ sọ àwa ní kí láàmú àwò àṣà. So, asawa àsáwá aláàmọ̀ wò ń bẹ̀rẹ̀ pé ṣé ìrìn àjò náà ń perú ìrìn báyìí tó bá ti jẹ́ ìrìn àjò má fi mùṣkílà a sì máa pé oṣù Ramadan kìí ṣoṣù oorun yá jàmáà kìí ṣoṣù oorun táwọn èèyàn máa ń sùn gẹ́gẹ́ bí orílẹ̀ kan lọ́hùn tí wọ́n á ti parí sọ láti báyìí bó oorun làwọn èèyàn fi ni asalaamu alaykum rahmatulah asalaamu alaykum rahmatulah àdìgbò gbogbo èèyàn ti nàka mọ́tàlásí lè máàmù kó tó yíjú padà orí kó gbogbo èèyàn á. Ah,

talẹni náà tó ní wọn ni talẹni náà tó sọ báwọn ìyẹn ni pé tó o bá fẹ́ béèrè béèrè ìwọ béèrè ni àmọ́ wọ́n ní àwọn ìdáhùn rẹ̀ náà aleykum salaam. مع ثم الله عليه وسلم إلا وهو معه ومع ثم وفي بدأ بالقبر يعني هذه الجملة ومع ثم وفي بدأ بالقبر هي قول عائشة أو قول لا قول عائشة نعم عليكم السلام lè bá ọ. sáwa lè lọ ṣe sọláàtì pẹ̀lú jánábàlà pé ẹni tí o bá ti rọmi tí o fi wọ̀wẹ́ jánábà yóò ṣe tẹ̀yọ̀ mọ́ náà àlékún. aha yẹn ni kí tá a bá parí tẹ̀yọ̀ mọ́ sẹ́rù ń tá a máa sọ lẹ́yìn àlùwàlá ní àwọn azikar tá a sọ bẹ́ẹ̀ ni tá a bá sọ kò lóru àlékún sọ̀rọ̀. láti lọ. àwọn ọlọ́mọ wo ó béèrè ní sẹ́yìn àjò wọn ń pè èmi ọ̀ máa sá náà aleykum salaam ó béèrè pé ẹjọ́ o tá a bá fẹ́ tògbó mà sọ lọ sí lọ́rin sí ìrìn àjò ni o náà aleykum salaam ẹnìkan mà ti ń béèrè náà. kò sí wàhálà gbogbo béèrè yẹn ò ní tuma idris wọn lè yàn gúnfẹ ọwọ à ń tó fi jẹ sahur tó yà ní idris wàhálà náà. àwọn béèrè tẹ̀ ń béèrè ó pé èèyàn máa jítọ̀ lẹ́mẹ̀wàá ṣé gbogbo àti ẹ̀ bá ti wá jítọ̀ tó bá tún padà sórí ibùsùn rẹ̀ yóò tún tún oorun ṣe tí ọ̀sẹ̀ tẹ̀ sùn síbi ó ti sùn tẹ́lẹ̀. sọ ó ti tó kọ́ padà sórí ibùsùn rẹ̀ bisimilahi amótú bisimilaki allahumma amótú wa ahya naam. aleykum salaam. so ó ah, lọ bá ni kọlọ bá yọọ máa pákó rìn lọ títí tí èdè tó bá dé mẹsídẹ̀ẹ́dì ọ̀yọ́nu yọ̀ lọ́ba ọ̀nù sọ̀lá náà aleykum salaam. ìyẹn ni kékeré ṣe pọ́ àjòkù kalẹ̀ lẹ́yìn ìgbà tó ti di tẹ́tẹ́rẹ́ o ti gbọ́ pé wọ́n ṣe sọ̀láàt ọ́ àmọ́ yọnu ọmọ àjòkù ọmọ torí kọ́ ọmọ bàbá sọ̀láàtul jamaa rárá o. wọ́n sàlù ọ̀la kíákíá wọ́n sì fi pákó sẹ́nu wọn bá tó bá lè rìn kó tó dé mọ́ṣáláṣí ó sì yọnu ẹ̀ náà. aleykum salaam. rárá o rárá o. ha ìbéèrè rẹ wúlò gbàdá sọ pé láti lé tó bá ti gbéra nílé ló ti lẹ́tọ̀ọ́ láti máa jẹun tó bá ṣe pé inú Ramadan ló ń rìnrìn àjò àmọ́ aṣọ o ti bẹ̀rẹ̀ o ti náà nù síbẹ̀ náà lẹni tí wọ́n ṣe kọ́sùn ṣé láti ti bẹ̀rẹ̀ rárá o ó lè wà tó bá fi odi ìlú lẹ̀ torí bẹ́ẹ̀ lànà yàrá kékeré ti kọ́ lọ gáràjì ní ìsìn àlọ́ máa ti kọ́sùrù kọ́sùrù pé kí ni so eléyìí jẹba aṣọ ìpè tó lè ṣẹlẹ̀ báwọn oníkọ́jẹ́ pé airport lọ wà sọmọ pé airport generally náà yín lónìí so o lè bẹ̀rẹ̀ kọ́sùrù láti airport náà aleykum salaam. àdìsí ìdílé náà láti ó ti ń ṣàlàyé pa ẹ̀ sọ́lá jámù jámù kí jámù náà lọ sọ̀rọ̀ àdéhùn wípé tọ́jú sọ pé ìgbé kan ló ń ṣe jámù láàrin sọ́lá tó jù àti àṣẹ àti sọ asọ pé ńgbà tó sọ pé bidúni khawfin wala safar kò sì túmọ̀ sí pé bila sabab tẹ́bẹ̀ tó sọnù wala miyẹn fi ghayra ìbẹ̀rù ni ò sí ìrìn àjò ni ò sí kò túmọ̀ sí pé sábàbí mi ò sí wọn rò pé yé wa sẹlẹ̀ ń jẹ́ bó ti jẹ́ torí kò sọ fún wa pé صلى النبي صلى جمع النبي صلى الله عليه وسلم بين الظهر والعصر والمغرب والعشاء بلا سبب نقول torípé لا نحمل القول ما لا يحتمل in tó ń sọ pé kò sí ni ò sí but kò sọ pé kò sí nǹkan mi ìdí inú tí ahlùsùn náà sọ pé wọn ẹsẹ jẹmú sọlá bidúni sábàbí torí pé Ibn Abbas sọ pé jama' bila sabab tó bá fẹ́ lo àdìsí yẹn lil jama' bila sabab yóò jẹ tahmilu dalil ma la yahtamil so yóò sì máa já sí wípé a fẹ́ lo dalil pẹ̀lú ntọ́fẹ́ jùlọ الدليل الخاص لا يكون دليلا لمسألة عامة sẹlẹ ìjẹbù sì jẹ ẹ lè lo àdìsí yẹn láti sọ pé ọkàn máa ṣe jámù onídàáwò ẹ ṣe jámù ẹ torí pé wọ́n ti fìdánwò yín sí kinní kan àbí òye yín ọ ipò ṣe jámù torí àdìsí Ibn Abbas kò tọ́ka sí torí kò sọ dánwò mbẹ. so bákan náà ẹnìkan yọkàn sọ pé nítorí pé òun bízí lásìkò yẹn jókòó òun ṣe jámù torí Ibn Abbas ti má dìísì wá jámù báwo torí pé Ibn Abbas là ó ní kèé ṣe bẹ̀rù lọ́fà kèé sì ṣèrìn àjò sọ wá sọ pé kò sì sí sábàbí kankan mi kò sọ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tó bá ṣẹlẹ̀ wípé èèyàn jẹ́ medical doctor ọ̀hún àfẹ́sẹ̀ operation operation yẹn wàá gba àsìkò gan ó lè gba wákàtí mẹ́fà kún tó parí so ìgbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ operation yẹn aláàárẹ̀ àti medical doctor kò burúkú wọn pa sọ láti wọn pọ̀ bíi zohor àti asu bíi magreb àti isha based on this hadith torí pé ó sọ pé kò sí bẹ̀rù kò sì sí ìrìn àjò so ó lè jẹ́ àárẹ̀ ló fà ó lè jẹ́ àárẹ̀ ló fà sẹ́ńtọ́wá sọ pé kìí sàárẹ̀ ó ní wàhálà bá sọ̀rọ̀ Ibn Abbas ọ̀sọ́ ilé ìjẹ́bù sí jà mí bíi ti dáhùn kọ́ náà. aleykum

tó bá dúró lórí wa barakatuhu fi khair mọ̀rọ̀ pé wa fi khair ẹ̀ ṣé ìwọ máa ń sálámà dé wa barakatuhu ní ìsìn náà wọ́n rí pé ní ìsìn wa barakatuhu gan ti dìnnà asalaamu alaykum ni àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> so sheikh al-albani rahimahullah adiisi kan wà tó ń sọ pé ó fẹsẹ̀ ní gbé wa magfiratahu tó gbogbo eléyìí kò sí wàhálà mi aleykum salaam naam náà ni ẹnìkan ti béèrè wọn ló béèrè lọ́dọ̀ àwọn tó má sa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.